بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره الحمد لله الذي لم يزل رحيماً ولم يزل خبيرا بالأسرار عالما قرب من شاء فجعله صائما قائما الحمد لله الذي لم يزل رحيما لم يزل رحيما راحما وخبير بالأسرار عالما قرب من شاء فجعله صائما قائما وترد من شاء فجعله في بيداء الضلال هائما يفعل ما يريد وإن ياب العبد راغما ويقبل توبة تائب إذا أمسى نادما أحمده حمدا من التقصير سالما وأشكره شكرا لنعمه ملازما وأصلي وأسلم على نبي الرحمة المهداة والقدوة المصطفاة وعلى صاحبه أبي بكر القوي الشجاع وعلى أمراء الذي يامر فيطاع وعلى عثمان الذي اشترى في سبيل الله وباع وعلى علي قام الشرك والابتداء وعلى جميع الصحاب والأتباع أخي الصائم ما منا نحن المسلمين لا تؤلم اليوم نفسه لحظات الفراق ومن منا نحن المؤمنين لا تشرع مشاعره ساعات الغياب بدموع الفرح استقبلنا وكأننا بك تطلق العبرات والزفرات للسماء أول موعظة في أول الشهر وها أنت بدموع الأثر والتأثر تودع وكأننا بك نادم كأننا بك نادمين كل ندم على التقصير أخ المسلم وأنت تودع شهر الصيام تذكر أن رمضان جاء وهو يذهب وقد سود فاترا وسوى حساباته ومن فاز بالربح وكسب الجولة وختم خشوفا ما من خسر الصبقة وغبن في البيت على حسنة غبن في البيت على حسنة تضاعف إلى عشر أمثالها إلى ثمومئة ضعف لكنها في رمضان تضاعف إلى ما شاء لأن الصوم له وحده وهو الذي يجزى عليه أخي صائم وأخي مسلم ليقف كل واحد منا مع نفسه تسأل كيف استقبلت ضيفي هل أطعمت جارا هل زرت أخا في الله هل عدت مريضا هل فطرت صائما هل نصرت مظلوما وأعنته هل مسحت على رأس يتيم وآويت هل صادف أو صادفت ضالا فعملت على هدايته هل طيبت خاطر محروم هل أصلحت ذات البين هل تذكرت إخوانا هل ساهمت في إعانة شاب على أمر قد اشتد عليه هل برت بوالدي أسئلة كثيرة تترى نفسها ونحن نودي هذا الشار الكريم اللهم إن كان في سابق علمك أن تجمعنا في مثل هذا الشهر المبارك فبارك لنا فيه وإن قضيت بقطيع أجالنا فحاسن الخلافة على باقينا وأوصي الرحمة على ماضينا وأمنا جميعا برحمتك وغفرانك اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا واستغفروه وتوبوا إليه فتائب من الذنوب كما لا ذنب له فتوبوا إليه إنه هو الغفور الرحيم Thank <laughs> you. الحمد لله الحمد لله تعظيما لشانه والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أدافقه الله سبحانه وتعالى ọpẹ́ fún ọlọ́run ọba tó ní ìbẹ̀rẹ̀ òun náà ló ní àárín òpin kan ọwọ́ ọlọ́run ọba yìí ló wà àánú rẹ̀ láti wọnú oṣù alápàálẹ̀ yìí nígbàtí ẹ̀rù bẹni kọ̀ọ̀kan wa pé bọ́yá nírú ọjọ́ òní ọba wà láyé ẹni tó mọ̀ pé jímọ̀ tí ó káyìn rọ̀mọ̀dánù yìí yóò sojú ẹ̀mí ìwọnú gbogbo wa ọkàn wọ́n bá yìí olóbi sísẹ́kù wa sàánú wa ọ̀gá anú wa mẹ́ náà ni àǹfààní ẹ̀sìn tọ́lọ́hun fún wa bá ń bẹ láyé tí ò bọ́lọ̀n bá wá kẹ́yàn bó ti kẹwà yìí tí a fi ẹ̀sìn ọlọ́run lẹ́ta fi ń bẹ́ ọjọ́wọ́gbà lọ́wọ́ wa àánú ọlọ́run lórí ọmọnìyàn ọba náà tí ó wá mú wá tẹ̀lé rọmọdánù kẹ́rẹ́kẹ́rẹ́ ní ń dá lọ wa dé jímọ̀ òpin ma ṣe dị mi eléyìí fún wa láyé o yìí máa ṣe etí ń bọ̀ àtàwọn etí ń bọ̀ lẹ́yìn ẹ̀dá tó máa fi dúpẹ́ pípọ́ mú wa gba Ramadan ẹ̀ lọ́wọ́ ara wọ́n ti ọ mọ́jẹ̀wó ṣe lẹ́yìn wá o ààbò rẹ ìṣọ́ rẹ ọlọ́run máa fi wa rẹ rọ̀mùdánù ní bí àná tí ẹnìkọ̀ọ̀kan wá tí a ń yayọ̀ ọ̀dùnnú wípé rọ̀mùdánù wọlé dáhùn dúpẹ́ láti gba àlejò pàtàkì àlejò kẹ́ àlejò àánú ọlọ́run tí tí ó sọ alápàálé dáǹpalẹ̀ ìdágbére fún ọmọ mẹ́yìí má dáǹfijímẹ́ ilé ìdágbére fún rọ̀mdánù náà ni ọkásẹ̀ lọ yìí bí ọlọ́run bá ti kádàrà kó sọ ọwá jímọ̀ tí ń bọ̀ nínú oṣù Shawwal òun láti ṣe ṣàwálì yìí náà láti máa palẹ̀ iṣẹ́ hajj ma a bá ti parí rọmùdọ́nù báyìí iṣẹ́ hajj ló tó kù oṣù náà ọlọ́njọ́ ọba wà láyé àwọn dágbére fún rọmùdọ́n òun náà sì ń palẹ̀ kó tó wá máa lọ jẹ́mi àti ẹ ká máa bira wa léèrè àwọn àbẹ́rẹ́ kan mọ́wùlẹ̀ dáhùn síta tẹ́mi ọ̀ dáhùn sínú ìwọ náà dáhùn sínú bí a bá ṣaláìyege lórí àwọn àbẹ́rẹ́ náà ó sì tún látòsí atúnibí ọjọ́ mẹ́ta si mẹ́rin tàbí sí márùn tó tún kù níwájú wa pọ̀mọ́ ọjọ́ tún ní láti tó fi gba àwẹ̀ ibi a bá ti gbé gbági nínú àwọn àbẹ́rẹ̀ díẹ̀díẹ̀ tá fẹ́ bíra wa yìí kàtùsí abira wa léèrè ọ̀nà wo la pàdé rọ̀mùdánù tí ń palẹ̀ mọ́ lọ yìí ǹjẹ́ la lálejò pẹ̀lú àníyàn pé oṣù ta fẹ́ tinú ẹ̀gbà ládàrí kábíra wa sáà tún tara rẹ̀ dẹ́lẹ́tẹ̀ ẹlòmí ti torí wípọ́ sọ oúnjẹ ẹnu lédọ̀rọ̀ àyà fún rárá rẹ̀ eléyìí tí ó se kí rọmọdánù ó tó dé ọ̀dà tẹlẹ́bì pọ̀ mọ́ta láre orí pé jẹ́ẹ̀mú odúó kìí ṣe jẹ́ẹ̀mú tó dúó yẹn ló ṣe pàtàkì bí ọ̀nà tó gbà rí jẹ́ẹ̀mú yìí sọ́nà tó dùn mọ́lọ́nú ni ọlọ́wọ́ ọ̀yọ́nú sí ká tó jẹ́ èèwọ̀ sí ń kọ̀yọ́nú sí kábìrà wa kó tó dìjọ́ tí wọ́n dá wa dúró tí wọ́n máa bí wá a lè rò pé yóò jìnà kó súnmá bọ́lọ̀ bá ti fẹ́ a lè máa mú súnmọ́ nínú wà bẹ́ẹ̀yàn bá ń dì í tí ń jẹ́ dáa ni bọ́bá ti wọ ọlọ́run ó lè mú jìnà fún ṣùgbọ́n lóore ọmọ mú sí tòsí pé bóyá oorun ti ń sùn yìí bóyá ní jímọ́ bóyá jíjí èyí tí mo jí ní ó jópin bóyá lẹ̀mí tí ó yọ jọ náà tẹ́mi àtẹ̀yìn ọgbà máa di ẹrù wa yọ jẹ́ kọ da ṣùgbọ́n tá a bá ti mú jìnnà ìdíkúdì ọ̀la máa di ẹrù ọ̀làwúlágbà pàdé Ramadan ó ti fẹ́ máa lọ kàbìrà wà léèrè ọmọ ya mi aláwẹ̀ Ramadan yi lọ yìí sọ ọlákọọ́lẹ̀ aládùúgbò kan tó ti kápá rẹ̀ jẹun tí rọmọdánù tó tán sọ ọlákọọlẹ̀ aládùúgbò kan tọ́jẹ́ pé láti kápá rẹ òun ló fi sínú bíra rẹ bíra rẹ léèrè rọmọdánù ti lọ àwọn tí rọmọdánù fi yàtọ̀ sí gbogbo oṣù míì ní ìjẹ́lẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ ọba tó yọ̀ǹda fún wọn tó lè pèsè fún ọ tó fi rí tó tó jẹ gbígbàgbọ́ bá ní ẹwà tẹwà àgbàgbọ́ tí ń bẹnu ọkàn rẹ ọmọ kó jẹ nìkan ó lè lóyàn méjì ǹjẹ́ ló mú nínú ẹ̀ láti fi fún aládùúgbò rẹ tó bí ń pa bíra rẹ̀ léèrè nínú oṣù alápọ̀lẹ́ yìí tí èèyàn máa ń gbé bẹ́ẹ̀ fi pèsè ara rẹ̀ fún sí olóore ǹjẹ́ ló ṣèbẹ̀wò ọmọ ìyá rẹ̀ kan ní tìtorí tọ́lọ́ tí èsì pé òní kan gbà lọ́dọ̀ ẹ̀ tọ́ ọkà dìde mo fẹ́ lọ ọbẹ̀ lámaríwò tọ́lọ́ yẹ̀wò eléyìí náà láàfin àgbéyẹ̀wò tinú oṣù kan là ń yẹ̀wò yìí kálukú wa náà lè mọ fúnra rẹ̀ ní mark bíbèrè yẹn ṣe lọ èmi àti ẹ náà wá lè dámà bóyá páàsì ni tàbáfẹ́ ìbéèrè ti lọ bí mẹ́ta abirawa pébó láti pàdé rọ̀mọ̀dánù yìí ṣe ti fẹ́ láti pàdé rẹ̀ lásìkò náà ẹ̀kẹ́jì aládùúgbò owó òun lọ ṣàǹfààní látàrẹ bọ́yánú jẹ bọ́yánú mú bọ́yánú lò ẹ̀kẹta ta lọ máa yá tó ronúkà tó dìde tó lọ́bẹ̀ wò ẹlẹ́kẹrin alẹ́rùtà maridọ́ ǹjẹ́ ní oṣù yìí ọgbọ́pẹ́ ní kára rẹ̀ ọ̀yá ǹjẹ́ lọ́bẹ̀ wò bí èsì torí ìtọ́lọ́run ẹ̀kàrò ǹjẹ́ ló sí aláàwẹ̀ kan lẹ́nu ọ̀tọ̀lá fún ló jẹ ọ̀tọ̀lá sí lẹ́nu ǹjẹ́ ló sé eléyẹ lè díẹ̀ tọ́ráwùjọ wa yóò dá lánùkù ọmọ abẹ́rù

onírònú rẹ̀ gan fi lọ báyẹn torí pọ́ ọmọ ọlọ́run ó sì ń jẹ́ yọ ọjẹ́ wá tí bá ní wọ́n lọ wá bí títàlákà alágídí pọ̀ síwájú láyé àwùjọ wa yìí nìyá tori torí tálákà lọ́lọ́run fi dólówó torí olówó lè dá tálákà bẹ́ẹ̀ bá lọ́dọ̀ ọmọ ìyá wa Hausa kò sí náà lọ́dọ̀ ọtí kò sí tó lè mebi pa Hausa tọ́ba ti rí pẹ́ẹ́nì kan bẹ ládùúgbò àwọn

bóyá ọwọ́ ẹ̀yìn tàbọ́ tàbí tí kan tó fi wò pọ̀ tí yóò ò ní pé ó gbé dé wá kó wájú ẹ̀ ẹnu àládà tí ẹnu àláwọn àládà tó dánú aládà tí níbi kẹ́ ẹ àtàtí fi ya jẹ yí tí ọ̀rọ̀ ìlọ́rọ̀ ẹ̀sì tó yà mẹ́ ọba ríbi tí ó ti ń gbádùn táwọn onírú àtàrà rán mo láwòrán mọ́tàtí kan nílẹ̀ lọ́gbáwá nínú oṣù yìí aláàtùmá ìtí wọ́n fi tó oúnjẹ kalẹ̀ táwọn èèyàn fi tó tí wọ́n fi sẹ́ẹ̀tì oúnjẹ lọ ó sá ti bí ìsirandàmọ́síwá ọlọ́wọ́ kan ní ọ̀rà lọ́rà dáadẹ́ mẹ́ ti kálùkù ọlọ́gbọ́ bá ti àsìkò sínú tẹ́kùrù sákálùkù òjòkò yọ́ máa jẹ́ lọ́dún bẹ́yàn bá mẹ́wọ́ bí wọ́n wá di ẹni tó ń gbóúnjẹ wá kódà wọ́n tún iṣẹ́ lọ́dọ̀ kẹ́tà tó gbaṣẹ́ wọ́n bí léèrè tó ní ọmọ fi sí tó fọ́ ní ọmọ wọ́n so so so sí aláwẹ̀ lẹ́nu bíra rẹ̀ lérè hanna sọ́rta mazluma ẹni tí a bò sí torí ìjẹ́lẹ̀ òdìdí àmà fún bá àbùsí ọyẹ kí rẹ̀ ní ìtì òun tó ni ó òbí ìgbà tí ó yọ kódà pè ó tó sì máa tó lọ́rọ̀ tó lè sọ tó lè yọ ẹni tí a bò sí ọ̀ṣọ́ ìsàláwẹ̀ gidi ǹjẹ́lọ ǹjẹ́lọ fọwọ́ra ọmọ òrukàn lórí nínú oṣù bí ẹzẹ́ká kan yẹn lórí o ìfọwọ́ra lórí o ọ̀nà nǹkan sí ǹjẹ́ ló ṣe wàhàwáwù sọ fàá mára ọmọ òrùka okó mára inú oṣù yìí bí ẹni tí ọ̀bá délé òṣèlú lóṣù yìí bóyá ní ẹni tẹ́nu oṣù míì oṣù téèyàn sáré dáadáa lóṣù táwa yìí tí ọba ti rọ èèyàn lọ́rùn nú eléyìí bóyá ni bọ nínú oṣù míì kò sì tí ì sanwó ǹjẹ́ ló gbìyànjú láti júwe ọ̀nà fẹ́ni ọ̀sọ̀nù bọ́jẹ́ ètò súnmọ́ bọ́jẹ́ ètò jìnà ọmọ tí ń lọ ètò súnmọ́nu tàbó orí wípé tí ń ọ̀bẹ́ sí ọmọ ìyá ẹ̀bá yí padà ẹ̀yí padà sísà ẹ̀bá tó wá lo kébù sí aṣọ yóò tó wá sí bú pé aṣọ jágajága gbàsọ burúkú lọ́wọ́ ẹ̀yin tẹ́ jẹ́ kí kí aráàlú yóre àgbọ́ yòókù yọ́kàn mọ́ wọ ní pé olùparí ilé ọ̀yá ẹni tíjọba òpin tí ń ṣe ọ̀dá àjẹ́darí ìwọ́ wà pé tí ń ṣe ọ̀dá yọ́gbà lọ́rẹ̀ kàgbà wọ́rọ́ ń ṣe làwọn tí ń darí wa gán fẹ́ ẹ̀rí gbé wọ́n gbé tì gbàjọba ilé dé wọ́n gbé wọn ò rí gbé káwọn kan síta ọláńtí bá ń wọ wọn máa bá wọn wí àwọn fà wọ́n à ń jẹ́ kó bílálà lọ wọn la bá wọn ẹjọ́ kò tí sọ̀rọ̀ ló tún kẹ̀kẹ́ sí ọ̀gá ní ba kẹ̀kẹ́ jẹ́ àdánwò àwùjọ wà ní ẹni tí ó sọnù lọ ǹjẹ́ lọ tọ́ sọ́nà bí kí n gbólóhùn rẹ tó lè júwe tí Ramadanu lọ ìtọ́jẹ́ gbólóhùn ìpenisákèsí tọ́jẹ́ gbólóhùn ìránnilétí kìí ṣe bọba tó mọ gbogbo alùkùránù ló tó lè jó wà sí kìí ṣe tó mọ gbogbo àdísì ló tó lè tó wà sí gbogbo ọba rí nǹkankan tí wọ́n náà mọ̀ pé lè yí ọ̀dá ọfẹ́ ahán rẹ̀ sàtúnsí ẹ̀ gbé látorí ọmọ rẹ̀ gbé látorí ìyàwó èyí tí ń fún ọmọ ìyà kiri agbóolé ìwọ lóníyàwó ẹ̀ jágbé máa èfi dáadáa kọ́ nínú ọgbà ládá lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìnú ọbẹ̀rẹ̀ láti bẹ ọbẹ̀rẹ̀ lórí ọmọ rẹ̀ tí ń rìn wèrèwèrè kiri ọjágbé máa lọ́gbọ̀rọ̀ jáde máa lájẹ̀ fún lórí gbé láti náà fún jọ ma pàtàkì ẹ̀sìn fírẹ́ hàn gẹ́gẹ́ bí múmìnì òdodo kóhun náà lè dàgbà lórí kíni lórí ìgbàgbọ́ lórí ẹ̀sìn ó ní níṣòro tọba tọba dọjọ́ wájú ṣùgbọ́n tọba ti ṣe yìí mẹ́rin ti páwọn tí ń bẹ lókè ní ọmọ tí ó aná ti gbógun ti jáàbù sáwọn tó retínú gbogbo ọmọ tẹ́ẹ̀kùn torí wọn àbá wọn ò kìlọ̀ fún wa ọba jáde ní ìṣòro ìjọ ọmọ fi kéèpù ṣe ìlágbà àwọn tẹ́ kú lé lọ lórí nu nítorí wípé kò rí kò rí ìtanijí bọ́ bá fi kọ́rùn délé kọ̀sẹ́ tí ọba wí ẹwà sọ títà sùkú di olóró nígbẹ̀yìn tẹ́ bímọ ti yín gan tẹ́ẹ̀fẹ̀ sí kọ́ yọ́wà rí ìtà ni ọmọ sáà orí bàbá ẹ̀kọ̀ sá nítorí wọ̀kú ọ̀tọ́wọ̀ ọwá rí mr alágbájá ọba àrílé ẹmọ́sọ̀ ẹlẹ́ni di kíni ẹmọ́sọ̀ dolóró kálùkù a mójútó ààrẹ ẹ̀kú àfúsàkùn wà àhàlíkùn náà olùrànlọ́wọ́ ni títà jẹ́ ọ̀dọ̀ wọn kíṣẹ́ àwọn gángan níṣẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wá inú ilé wa làwọn ọmọ yẹn ti ń jáde mélòó la ṣe bíra rẹ bíra mi ẹni tí a hàn náà ká fún tọ́wọ́ àánú ìbànújẹ́ ǹjẹ́ ló ṣiṣẹ́ lọ́wọ́ ẹ ló ti rí ló nítòsí tó ń wáyé lọ́bí báyìí lọ́dọ̀ ẹni báyìí bí ọ̀tí ẹ̀tí rí ẹnu jújúwe tó júwe fún inú ti ẹ̀gbẹ́ ó ṣe kí ni yóò dùn ìbànújẹ́ tí ń bẹ lọ́kẹ̀ yóò dínkù èèyàn mélòó se ṣe bẹ́ẹ̀ fún tó júwe ẹ̀ dáadáa àtúnṣe bóyá láàrin wa àti èèyàn mélòó làwọn téwọ́ rẹ̀ jọ níjà tó gbé wọnú Ramadan tó parí bíra rẹ̀ lérè o tún wá kún nínú Ramadan nínú oṣù kẹ́ o tún wá kún jà rẹ̀ dáa méjì mẹ́ta lọmọ títẹ́ ìsọ̀pọ̀ tí ń pọ̀ sí ẹni ó ọ nínú Ramadan ó ǹjẹ́ lọ rántí àwọn kan tó jẹ́ pé bí wọ́n ṣe ń sùn wọ́ọ́rọ́ láwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí àwọn sùn wọ́ọ́rọ́ wọ́n wà ogun wọ́n wà ń nú àìfàyàbalẹ̀ ǹjẹ́ ojúlóòrù ọ̀rán tí wọ́n nú àdúà gbogbo obi ìyá tí ń jẹ́ ìsìláàmù lórí àgbáyé ọlọ́mọ tẹ́wọ́ sí ọba rántí àrántí sí sọ rántí ẹ̀ nítorí pé o ti rí ẹja fi gbélá fun ọjọ́ ọmọ páwọn kan kọba olé wọ́n ti wó matáàtì mọ́ wọn lórí owó báwo ṣe tó se matáàtì lọ́sọ̀ọ́ ìlàwọ̀ ń wá kiri àwọn ọ̀tí ẹ̀rí tí wọ́n ṣe lọ́sọ̀ọ́ wọ́n ti wó dànù lórí wọn nínú ẹ̀rẹ̀ fọ́ òun ni wọ́n ti kírun sọ̀rọ̀ ti rú àwọn yẹn wọ́n ti fìbọn sí ẹlòmíì lórí sùjúdù sí wọ́n pa síbẹ̀ nítorí pé forí kalẹ̀ fọlọ́hún ó lè mẹ́ àti ẹtún jí lóru làtọ́ ta gbangba táàyàn náà fìlà àbí bẹ́ẹ̀ kọ́ níta wa tí ó sì ń tọ́sẹ̀lẹ̀ ìjẹ́lá rántí àrántí irú àwọn èèyàn wọ̀nyí kápàdúwà fún wa ọ̀pọ̀ sùn lọ́wà nípò ẹni tí ó rí nǹkan jẹ́ alágbára àti mú tí ń bẹ lọ́dọ̀ ti wà débẹ̀ ṣùgbọ́n àdúrà wa lè dọ́dọ̀ wọn àdúrà wa lè dọ́dọ̀ wọn ìjẹ́lẹ́mẹ́ àti àrántí wọn nínú àdúrà bí Ramadan lọ májẹ̀lẹ́kùnrin ó ti mọ ọlọ́pàá pa wa ta tún lóbi láyé gbójú wo dáadáa kan tó lékún tó ṣe fóbi rẹ̀ nínú Ramadan ìyẹn wò ǹjẹ́ ló rí ní dáadáa tó lékún ìyẹn bọ́yá ní jíjẹ bọ́yá ní mímu pé àbá tí wọ́n mọ́ fún yín ní oṣooṣù 10,000 ní ṣùgbọ́n ní Ramadan ẹ̀rí pé 2,000 mo fi kún àdúrà tí Ramadan wà tún máa gbà yàtọ̀ fi wójú rere Ọlọ́run àwọn kan bẹ tóbi wọn ọ̀bá tí jẹun wọn àní jẹun àwọn ìbá ti adébẹ̀ o àwọn àtọ́ ma ń jẹun elu ọmọ tó bí ẹ jẹun nígbàtí ẹ̀ ti sá o ti sá fóbi ẹ ọ̀sánlé ọ̀sáfóbi ọ̀sáfúyà ọ̀sáfúbàbá síbi tó ti wá mọ̀ tẹ́ ń jẹnu o ti lọ wee. dáadáa wo ló fáwọn òbí méjèèjì àlìjánà wa dáwọ̀ ìjísẹ̀ wọn lọ́wọ́ àlìjánà wa dáwọ̀ abẹ́ ògiri ìjísẹ̀ wa lọ́wà ní sẹ́wùlùkùnmáà níjọ yẹ kú ò láyé níjọ ọmọ ìyá rẹ̀ kú wá sọ fún bí èrò lẹ́yìn ẹni ó ní ọlẹ́yìn mi fi ọlẹ́yìn mi pé níjọ́ ìyàwó ẹ̀kú wá sọ fún oníbùjẹ́dìdò fẹ́ráṣì onígbà máa bàtújẹ́ rẹ̀ fújọ́ mélòó kan ní sì tún tún bẹ́ẹ̀dì mi sí mi bọ́sẹ̀ yìí kọ́ rẹ̀ mi ó lè pẹ́ síra wọn ni gbéyàwó mi níjọ́ wá wá sọ fún pé yẹ́ ẹ̀kú onídáhàbà mi ìbànújẹ́ mi gbogbo ọ̀gá ìbànújẹ́ tí mo ní láyé pẹ́bọ́ oní ṣe sàṣeyọrí lára àyá yìí ọ̀tàn lónìí ìbànújẹ́ mi ti tán àìdùnnú mi ò ti lọ ibi táwọn yóò bí dé sórí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wa Ramadan ní lọ yìí béèrè tọ́pọ̀ ni ṣùgbọ́n ayọ̀ ọgbàwájú bá yẹn lọ kálukú wa náà lọ gbé síwájú kama abira wa èyí tí a bá rídà rẹ̀ mú wá tàbí tàà tí ṣe kàtí oòrùn tó sì kù lókè Ramadan òun náà tó aṣọ ọgbẹ téèyàn bá lásọ tí ó sà síbẹ̀ ọlọ́run gbàdúrà wọn ọlọ́run ṣàánú wa o ká má gbàgbé bá ti sálámà ká fún tafsir ilé náà ni a fi dágbére lónìí fún tafsiru wa lọ́dún yìí bí a ti wọ náà ní níbẹ̀rẹ̀ ọlọ́run tó kádàrá kí a máa jáde ń wa jẹ́ kí a dúró kájọ fi fọpẹ́ fọ́lọ́n látara àánú rẹ̀ lórí wa lórí yìí ìgbàdọ́ ọlọ́run abiọ́ bá ti nù rẹ̀ kan ló pé ó tún kó àjọ báyìí nínú jímọ̀ tí ó tún kẹ́yìn ọdún tí ń bọ̀ ọlọ́wọ́n abẹ́ọ́ fi gbogbo sẹ̀mí tá máa ṣe kó tó dọdún tí ń bọ̀ bá ọba ti kàkọ́ọ́lẹ̀ àkúdán kankan mà gbogbo àwọn tí àsìkò tó náà ọba wọn náà tiwa náà ọba ní bọ́ ọba ti wípé tọ̀ èyí dáadé yìí náà ló pín ọlọ́wọ́ abíọ́ fásitì kìláfàtà alábàkìnà gbogbo àtẹ́wọ́ tí ọ èyí tó bá kù tá bá lò táàfi wá bọ́ ọlọ́run ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ kẹyìn ọ̀ràn wa jẹ́ kọ́ dáadéwájú rí ọlọ́run wà á sí rahmata ọlọ́run abíọ́ gbogbo jẹ́kọ́ jẹ́ ìtọ́ dáa ní gbogbo àtàbà fayé lẹ̀ wà áùsì gbogbo àwọn tí wọ́n ti wá wa lọ sáàpá àjọ láǹfààní àti tọdún yìí ní fẹ́ ìkẹ́ fún wa ọlọ́run ní fẹ́ ìkẹ́ fún wa ní fẹ́ àánú rẹ fún wa sàárè má ṣe ní ọ̀gbun náà fún wa ọlọ́run má ní ilé ìyà fún ọlá ti tóbi ọlọ́run gbogbo wa náà lápapọ̀ àtàwa náà tàwa kù láyé fi kẹ́ rẹ kárí wa ọlọ́run bá ní fi àforíjì rẹ fi kárí àwọn tó ti lọ ọlọ́run tí fáwa náà ta sẹ́kù ọlọ́run abíọ́ èfìfèrè lánàá mọ́sàlá ìwà dáríjì ọlọ́run fún wa bọ́ọ̀bá dáríjì gbogbo àwọn tí ń ó bẹ̀rẹ̀ níbi tó jìnnà jìnnà jìnnà ní ó fi àwọn tó súnmọ́ tó jẹ́ pátara àwọn lágbàdáyé ọlọ́wọ́ abiọ́ bá dáríjì wọn ọlọ́run wọn gbogbo àtiṣẹ́ wọn ibi wọ́n bá kù sí ọlọ́dákun yá fi wọn wọ́n láàánú oṣù àlùbáríkà tá a wà yìí àtọ́jú gbogbo ibi wa tí wọ́n ti bá ọlọ́run se àforíjì fún wọn ní bàbá ní níyà ní ọlọ́run bá ní kẹ́ wọn wọ́n mọ̀ṣá yìí kìnnà ọlọ́run ara wọ́n sí ọ gbogbo àwọn tó jẹ́ àlùfáà wa tí wọ́n kọ́ wa tí wọ́n kọ́ ẹnìkọ̀ọ̀kan wa tí wọ́n rè wá táwọn rí àǹfààní ẹ̀kọ́ wọn jẹ àti àlùkùránù àríkà àwọn kan ni wọ́n ti tẹ́ eléyìí lára wa tí wọ́n jẹ́ àfáà fún wa ọlọ́run àbíọ́ àwa dúró láàyè tá a wà yìí a mọ bí ẹ ṣe ń sọ mọ bọ́ ma ká ń sọ̀rọ̀ láàárọ̀ à ń sọ̀rọ̀ pẹ̀lú iléeṣẹ́ reality pẹ̀lú bí wọ́n ti ń ṣe pé mọ̀ ń bá ń sọ̀rọ̀ mo ní ohun tó ń sọ̀pọ̀lọpọ̀ ni wípé ọkàn ṣẹ̀ṣẹ̀ wọnú ọwọ́ studio lé ọ ní kékeré làwa ti wà táàfà àwa ti ń studio nígbà wà ti káwùn lẹ̀ lórílẹ̀-èdè yìí tó níye yóò la fi rántí àwọn àfá wa tó jẹ́ wípé iṣẹ́ yìí àwọn ni wọ́n ṣe sára wa nígbàtàwọ̀ tí ẹ ma pé bi ó ṣe rí ni tí wọ́n ń fà kiri ọlọ́mbá ní kẹ́ wọn o wọ́n láṣẹ́ èyí tí wọ́n ṣe lára wa yìí bá wọn o ọlọ́mbá ní ṣàánú wọn àwọn tó ṣẹ́kù náà ọlọ́mbá ní kẹ́ wọn Allahumma ghfir lana warhamna wa'fu anna اللهم اكرمنا ولا تكرم علينا برحمتك يا ارحم الراحمين برحمتك يا ارحم الراحمين ربنا آتنا في الدنيا حسنه وفي الآخرة حسنه وقنا عذاب النار اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا كما بقى دعاء ينبغوا كما شيء ọlọ́run mọ́sálá ìsìdẹ̀kùn fẹ́ nìkọ̀ọ̀kan wa gbogbo bí ọ̀rẹ́ nìkọ̀ọ̀kan wá kù sí ọlọ́run bá lè túbẹ̀ ṣe ọlọ́run gbàdúrà wa yọ́nú sí wa masu ilé ìtàṣe láṣẹmà fún wa subhana rabbika rabbil izzati amma yasifun salamu ala al-mursalin Sofreu,